kí ó gbé dìde kó máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí asọ́láàtì náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà bishanla muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama kí gbogbo ìgbàmọ́ àwọn bínú pé inú bí tí mo wà yìí lè fẹ́ dàbí pé ó dúdú díẹ̀ ó sì lè fẹ́ dàbí pé ìlànà ò mọ́lẹ̀ dáadáa mo kàn ní láti sáré yanjú àwọn ọ̀rọ̀ kéékèèké kan òun ló fà á ó tún lè máa ya àwọn ẹlòmíì lẹ́nu pé arọ́kùnrin yìí lọ ní lánàá mi ní bẹ́ẹ̀ ni ojú ọ̀nà pé mo ń bọ̀ láti lọ náà mo wà débi tí mo dé yìí láàrin mo dé yìí náà kódà mi kì í délé àmọ́ ọ̀nà náà mo gba kọ́ọ̀lù ọlọ́kùnrin pé ìbéèrè kankan náà làwọn èèyàn ṣáà ń béèrè ẹgbọ́nsẹ́lì ìtọ́lọ́mọ ànábì kúnjọ ọdún ẹgbọ́nsẹ́lì ìtọ́lọ́mọ ànábì kúnjọ ọdún kò sáà sí yé mi lẹ́nu ọlọ́run kan ṣẹ̀ wá pè ní pé ah, àwọn ilé kékeré tó ti dé o àti ló gbé ẹ̀bá ìgbà ìgbà ìgbà sẹ́yìn bá wọn dà fún máa nábì òkúnjọ ọdún nínú ah, àwọn tí ń béèrè náà ìsìbáyìí ni fún wọn ní ìṣẹ̀jú ìgbọ́n tí ń ṣẹlẹ̀ àwọn àṣẹ́ǹdì líǹkì mi nígbà mo wá gbọ́ ah, a máa ń pè yín òun náà Eh, ilé kékèké tẹ́ fi pa àwọn sàbí ànẹ́bùwà Muhammad tá a wá ń torí ẹ̀ pé ẹ̀yin náà bẹ́ẹ̀ òun náà nìyí àti tí ń bẹ lára yín rẹ̀ fi ròyìn àwọn sàbí ànẹ́bì wọ́n wùwà ìtẹ̀kìtì ń tọ́ bá fẹ́ lọ ní ọlọ mọ́ gbé tẹ̀kìtì wọlé ẹ̀ eh, mọ́ gbé jàǹbá wọlé kò lè kò lè wọ́ọ̀tì kò lè lọ ọ̀láyòjú ti là eh, ẹ̀rù ti ba àwọn èèyàn mọ́ ẹ̀dọ́ra fi rí i pé oníkálukú oníkálukú oníkálukú ṣe tí ó bá ṣe oníkálukú sọ tí ó bá sọ. ọlọ́run Allah subhanahu wa ta'ala ń bọ̀ òun lẹ́ni tí ó wa jama mùsùlùmí kí ni mo kàn fẹ́ sáré yẹn nàná lórí ọ̀rọ̀ ní pé mo wá gbọ́ ọ̀rọ̀ náà gbà mo wá pa mi wá dùn àmọ́rọ̀ kan wá kàn níbi ṣe ká lọ́rọ̀ ni ó lè mọ́ jalè ní ọ̀rọ̀ yìí pé gbogbo tí mo gbọ́ nísìnyí èyí lọ mo ti gbọ́n náà wọ́n ní èsì páàkì èsì dáhùn lórí ọ̀rọ̀ yìí èyí bá tún wá ní sọ́dọ̀ la àmẹ́mi ní àjò pàtàkì kan tí mo fẹ́ nílọ́ la ọlọ́mọṣà bá wa ṣe lọ́nà kó sọ wa débi à ń lọ bí israel láì ta àlàbí ti ń bọ̀ láti lọ nìyí pẹ̀lú ògo ọlọ́run oyé ọ̀la yóò ti máa bẹ́ńbò míì náà ọlọ́mọṣà gbà gbọ́ ẹlẹ́sìn ó sì máa jẹ́ kí ríyá rẹ́jọ kébìrìyá ọlọ́dàkùn gbà àwọn iṣẹ́ ìjẹmọ́ wa lọ́wọ́ à ń bọ́ mo fẹ́ lọ jàmọ́ ni pé èwo ni wa ìkékèké yìí ẹ̀dàkùn ta lẹ́ni náà nílẹ̀ yìí tí ó sọ fáwọn ahlu sunnati wal jamaa pé àbáwọn náà ń polówó pé ọmọ ànábì kúnjọ ọdún èyí sọ̀rọ̀ àwọn ahlu sunna tábà níta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àtúnṣe lórí ká mọ́ ẹ lọ́mọ ànábì kúnjọ ọdún àwọn ahlu sunna náà bẹ̀rẹ̀ rẹ̀ wàláì mo ti kéwú tó nú àwọn ọmọ kéwú àwọn ahlu sunna wal jamaa ó ti lé lọ́dún mẹ́wàá tẹ́mi ìgẹ́ ti ń polówó pé ọmọ ànábì òkúnjọ ọdún o kìí ṣe pé ọmọ ànábì ló wà fata àti tẹ́kíbírà lẹ́ẹ̀mejì gbogbo dárúsù tí mo máa ń ṣe ní gbogbo ọjọ́ ọdún àwọn jàmọ́ mọ́sálásí mi àtàwọn tọ́lọ̀ bá ní kí wọ́n gbọ́dá wà nínú mọ́sálásí wa wọ́n mọ̀ jẹ́ ọ̀rọ̀ ìta àwọn tí mọ́ ń gbọ́ ìlẹ́nu ìmọ̀mù ti fẹ́ so irọ́ wo lè yẹn kó máa pa fún wa ìwá níwọ̀ ìtẹ́kéte àmọ́ ó dọ́gbọ́n gbé yìí wọn lé torí ààbò sí mi tó fẹ́ gbé wọbẹ̀ yìí làwa ni pélé yìí nídìí àlàyé ó sì nídìí ká pera wa láti èsì lórí ẹ̀ ẹ ọ̀rọ̀ pọ́n máa nẹ́bi kúnjọ ọdún yìí nǹkan là ń jà lé lórí ẹ ọ̀rọ̀ pọ́n máa nẹ́bi kúnjọ ọdún àwọn akọ́là ń sọ lẹ́ yóò yìí adúgbò lọ́dọ̀ ọlọ́run àwọn àgbàlagbà náà lọ́sọ̀ọ́ ẹ̀ẹ́dẹ̀kẹ́kẹ́ wá sáré ní ẹ́ kéde tó máa mọ kó ti àwọn bàbá kàmálì àwọn ṣe kádà mú ìmọ̀ ti fẹjú ọ́sẹ̀wọ̀n àbá ìsítà wínú tẹ́bí ń táwà ń ṣe nù tẹ́yìn sọ pé àwọn afẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ̀wùwà ìtẹ́tẹ́tẹ́ ó wá dorí tí yín sí wá dà láàlí ìgbà wọ́sẹ̀ kátírà kan pé ọmọ ànábì òkun jọ ọdún ló fa tẹ́kíbírà ìgbà wọ́sẹ̀ kátírà kan yọ kátírà kan ìgbà òní wọ́sẹ̀ tó wá mọ̀ pé àwọn bàbá kan lè sọ̀rọ̀ kí mọ̀ wá fẹjú tọ̀ ìmọ̀ lè fẹjú tó bá ti pẹ́ ilẹ̀ yìí fẹ́ sọ tó yapa síta àwọn bàbá àmọ́ táwọn alu sunnati wal jamaa táwọn bá ti wá fẹ́ sọ tó yàtọ̀ sí tàwọn bàbá ìmọ̀ wá ní fẹjúmọ́ ńgbà náà yóò wá di wọ́n bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ̀yin ò tí bá sí àgbàlagbà jẹ́ báyìí o ẹ̀sìn ní jàmbá àwọn tí ń ṣe wá àti wọn máa nábì kúndọ ọdún ló fata ń kábàrà lẹ́ẹ̀mejì àwọn tí ń ṣe wá àti ńlẹ̀ yóò báyìí àwọn àgbàlagbà ni àwọn náà bá lẹ́nu wọn ni àwọn inú táwa ń túnṣe tẹ láwọn bá sáwọn àgbàlagbà jẹ lẹ́nu àwọn míì ń gbọ́ lẹ́nu wa nú iná ní dídá gbogbo wa sáwọn àgbàlagbà ń sin ọba ní òrí bẹ́ẹ̀ mọ́ ebẹ́ yìí láwọ̀ òrí bẹ́ẹ̀ mọ́ ni ìtọ̀ ìwọ́n wá ká débẹ̀ nísìnyí àwọn mọ́sáré ń kọ́ tiẹ̀ jáde inú wọn dùn wọn ń gbé wọn ń gbé ẹ wọn ń gbé ẹ mọ̀ balọ́dọ̀ àwọn dẹ́kun ẹ bàbá wọn ń gbé wọn ń gbé àti wàlẹ̀ gbé tẹ́ ń gbé àwọn alùsùn náà ti sọ eléyìí ó ti ní lọ́dún mẹ́wàá èyí tẹ̀mí kéré jù mú lọ́dún mẹ́wàá yìí o àwọn àlùfáà wa tẹ bá yẹ lòmíì ẹ mọ̀ sí ọjà ẹ̀hún ti ń sọ eléyìí lógún ọdún èmi ti ń sọ ìdílọ́gbọ̀n ọdún táwọn àbá àti sọ ńlẹ̀ Yorùbá yìí àmọ́gbà tán fi dàbí dàgbà sọ wọn sọ láti fi dá wàhálà alẹ́ àwọn sọ láti bá fẹ̀lẹ̀ ẹ̀ lù wọ́n lórí fẹ́ ìmọ̀ kan tí wọ́n ní so ibẹ̀ ń kọ́ là ń jà sí àfà ẹ mẹ́ta máa gbé wà ìpétété àmọ́ gbọ́dọ̀ lè dẹ́ bí ẹjọ́ nú ọ̀rọ̀ yín gbà mú gbọ́ ó ní ọ̀rọ̀ alhaud abata nabiwa muhammad sallallahu ń bá ilé láàánú bí òlódó abata kan táwọn èèyàn ó ti máa mú mi ẹ̀rọ ní jẹ́bẹ̀ wàláyé aláìmọ̀kan nínú islam ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí hádà mahallu ijma'i ahlil ilm àwọn tó yapa ń délé àwọn bíjà ní àwọn mọ̀tẹ́sílà táwọn àṣà ìrọ̀gán ṣe ọdún fún ni àwọn àwọn bídíà náà máa ń yapa ń bẹ̀ àwọn aláìmọ̀kan ni gbogbo àwọn tó já àwọn àlùfáà tí wọ́n ti bẹ ti tẹ́ wọ́n gbà pé odò àbàtà ń bẹ tá mú mi ń bẹ odò àbàtà tó wà máa ń tí máa ń sábà ṣèrè lọ́rọ̀ àbáyé tẹ́líkì yẹn fẹ́ sọ̀rọ̀ kó máa mọ rò pé òun lòún nímọ̀ ẹ ìmọ̀ lábí ń sọ ẹ ìwọ tí màrí ò bá yanjú lé wá takò mí àbá inú tó mọ sọkàn láti mọ̀ pé ẹni tí màrí ò bá yanjú ní òmọ̀ sọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ iná àtọ́ iná ka alikawusaro alikawusaro òṣùwọ̀n fáwọn alifakana máa dá gbogbo yìí láti jẹ́ lọ́la àwọn tẹ̀síìrì yìí gbogbo ẹ̀ ní worst case olórí tó sọ́ndọ̀ ni pé àwọn àfọ̀ ní tẹ̀síìrì ẹnu wọn ò kò lórí kí náà ń pè ní alikawusaro gbogbo eléyìí ìwúrẹ̀ tí ìṣe mùrọ́jà kankan o ìṣe mùrọ́jà kankan àwọn tọ́lọ̀ tí lórúwà rẹ̀ ti kà tẹ́lẹ̀ ìṣe sólé mi bábìlì fáàkùrù amọ́kànlẹ̀ mọ̀ pé àwọn tó fẹ́ bá já nǹkan ti ń bẹ́lẹ̀ fáwọn èèyàn àwọn ọmọ kéwùrẹ́ àwọn ọmọ kéékèèké wọ́wọ́ lọ́ìrà àdìm ìpẹ́rọ̀ fáwọn àlòní alẹ́kọ́sàr alẹ́kọ́yìrù kẹfìr láwọn míì gẹ́tún láwọn fáwọn owó sọ yún alẹ́kọ́yìrù alẹ́kẹfìr kí ẹ ò sí ìṣe mùrọ́jà òun ò ṣe tíra ọgọ́rọ̀ àwọn èsì ọ̀rọ̀ náà wọ́n sábà ṣe mọ̀rọ́jà ń gbà mí tó lọ́pọ̀lọpọ̀ rẹ̀ kí ni mo sọ ibi ká lọ́pọ̀lọ́ bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ ni ọpọlọ ẹsẹ̀ láàfin máa ń dọ̀rọ̀ míì tí máa ń sọnù ọpọlọ ẹsẹ̀ akọ̀bí dáńgọ́ ọpọlọ ẹsẹ̀ so aláwọ̀ ní bẹ́ẹ̀ kan kó ké ẹja wo wọn lọ tún tèyí torí wá táwọn ọ̀rọ̀ mi bá jiná àbájọ nílé ọ̀rọ̀ tí ò ní ibi èyí làágùn torí wọ́n láwọn tẹ̀síìrì mi sọ pé alhairu kẹsìrù ní bẹ́ẹ̀ àwọn tẹ̀síìrì mi sọ pé alhaudu ní bẹ́ẹ̀ àwọn tẹ̀síìrì tó ń wá gbà kéèké ṣe haudu ní túmọ̀ káwọ́fà kéèké pé ń ta kọ́ áṣùlù tó ń pè ní alhaudu tá a ti mú mi bí àbàtà nábì àfà àfà àfà ṣe báyìí mọ́ ojú máa ń tíyan ọ̀rọ̀ mọ́ ti kọjá báyìí ọ̀rọ̀ mímọ̀ ó ti kọjá akẹ́bìkan ó kàn jòkó ń bìkan ọ̀gọ̀rẹ́gbọ́ ọkàn máa sọ ọkàn máa bá sa rẹ̀ lọ́kàn máa bá sáǹtọ̀ bá rí ọ̀rọ̀ ìmọ̀ ó ti kọjá báwọn aláìjọ àwọn èèyàn ti là ojú wa ti tó tíra àti rí tíra rà àti ìjọ òun làwọn bàbá wọ òrí tíra rà dáadáa rẹ pé tíra mélòó kan lákàn bá lé àti rí tíra rà nísìnyí àti ń láwọn àfa àtàn gba kí ó fún wa àti ń láwọn àfa àtọ̀rọ̀ bá dàrú tá a pè aláwọn ló ká àfa aláwọn tanátaná àfa tó kẹ́nìkan wá dé kọ́ wá kọ́ wá kọ́ ọkọ̀ sọ kínní kan ọ wá sọ tán ó sì júlẹ̀ báwọn náà wà ní ìtọ̀ bọ́ ti sọ́hun ọ̀rọ̀ parí bẹ́ẹ̀ ah, aláìkò lè rí bẹ́ẹ̀ o aláìkò lè rí bẹ́ẹ̀ so jọmọ́ mùsùlùmí nígbà tí ó wà májúmẹ́ntì kó fẹ́ ta kòkò sí sí jábàtà wá <laughs> èyí ò ló wá sí ẹ gbogbo kí wá ní àbàtà kan ẹ̀dàkùsọ́nà náà kọ́ ló ní gbogbo ẹ̀ ágúmẹ́ntì ni ẹnìkan ò ní múrú ẹ̀ àtẹni tó jìnà sọ̀rọ̀ mi a bá nítorí pé gbogbo ẹ̀ ọlọ́run náà ló ní ṣe jíjẹ́kùn ìlú ọlọ́run náà ló ní gbogbo àlìjẹ́ náà kò yẹ kí kan ó máa jẹ́ àlàáhùdù ayé máa máa yà àwọn kíníkan mọ̀ nínú ọ̀bẹ̀dá àlìjẹ́ náà sọ́lọ́ ọmọ ìṣàdéhùn rẹ̀ láwọn nǹkan àlìjẹ́nà oríṣiríṣi ẹwọ ẹ padà sínú Al-Qur'an ẹ padà sínú Al-Qur'an ayà kan bẹ̀rẹ̀ Al-Qur'an tọ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala orániwà idha ra'ayta sam wa idha ra'ayta sam ra'ayta na'iman wa mulkan kabira mo fẹ́ wo ìtòní ìfẹ́ sí ayà nìpe ha ọ̀rẹ́ àkíbẹ̀ náà ló ti wà ń bẹ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ọlọ́wọ́ bá ń ròyìn táwọn ọmọ àlìjẹ́nà àwọn gbádùn tí wọ́n mọ̀ gbádùn pẹ̀lú náà rí lọ́rí wọ́n Suratul Insan nítòsí bí náà ló wà ọ́ rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ wa ń ròyìn àwọn dáadáa àtòríire tí wọ́n mọ̀ sí olúwa ní innal láti ayẹlẹ́ karùn-ún olúwa ní innal abrara yashrabuna يوفون بالنذر أو جمع ما ستوى بجريه ويخافون يوما كان شره مستقيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وعصيرا إنما نطعمكم لوجه الله ما باسي سيولوري هو عمالي قوي تاوان شيء أوان شيء تريد الله وبانتي وانيو لا نريد منكم جزاء ولا شكورا أول نيدي سنودون يا نيدي يكن دوكم إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا وجزاء بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك ọlọ́run á sọ àwọn ìgbádùn wọn ọlọ́run nínú ọ̀gbádùn ní pé متكئين فيها على الأرائك orílẹ̀ kan yóò lọ́tọ̀ لا يرون فيها شمسا ولا زمهريرا orílẹ̀ mìíràn yóò lọ́tọ̀ ìwọ náà lè gbádùn kùránì Suratul Insan lọ́rẹ̀ mọ́ kábọ̀ láti ẹyẹ lẹ́kàrún orílẹ̀ mìíràn yóò lọ́tọ̀ olúwàtọ́ ní wàdáni àtàlà àléhìm zìláàlùwà wàdúlìlà kùtùkùwà tẹ́bìlìlà ó yẹ nítorí ìrọ́tọ̀ olúwa ní wàyí tọ́ọ̀fù àléhìm bí àníyàtì mẹ́rin fídọ̀tù wà àkíwábìn káàlẹ̀ kọwàrírọ̀ ó yẹ nítorí yìí olúwa ní kọwàrírọ̀ mẹ́rin fídọ̀tù kọdàrúwà tẹkọdírọ̀ wà ìskọ́lọ̀ fíhà káàsán káàlẹ̀ mìzájúwà zanjabila ó ويطوف عليهم ولدان مخلدون إذا رأيته وحسبت لؤلؤا منثورا orí rẹ̀ nítorí yóò lọ́dọ̀ olùwàwà وإذا wà ìdáàrọ̀ àìta sàmà ẹwọ́ ó ti ka ìgbádùn àwọn oríṣiríṣi ìgbádùn àwọn oríṣiríṣi oore tí ó jẹ́ tí wọ́n ọlọ́tìká ọlọ́tún wá ànábì wà ìdáàrọ̀ àìta sàmà tọ́ ọba tún wá tún wẹ̀gbẹ̀ẹ̀bẹ̀un ọkàn tún wọ̀nà bùnmí ilé ànẹ́bì onínú àlùjẹ́nà ọtún wá wù ọ̀kan olúwa ní rọ̀ àìtànà ìmọ̀n ọtún wá mọ́ rí dẹ̀ra kan ẹ̀dàkùn èyí tí ń sọ látàárọ̀ sí kèsè dẹ̀ra ó tún wá ní wà múlùkán kẹbíirọ̀ ó tún wá ní múlùkán kẹbíirọ̀ tó sí èyí tí ń sọ látàárọ̀ kéde múlùkán kẹbíirọ̀ èwo láṣẹ kéde múlùkù ọlọ́run bá kà àmúlákà wa pẹ̀lú rẹ̀ ó kẹ́ mọ̀lákà wa ìyá èwo nínú gbogbo ẹ̀ ọlọ́pàá ní wàyí dárọ̀ ẹ̀yíta sàmọ̀rọ̀ ẹ̀yíta nà ẹ̀yíma wà múlùkáńkà bí rọ ṣe wájú mẹ́ǹtì tó bẹ́ẹ̀ bí dọ̀rọ̀ áùdùn lélẹ́yìí kan ní kò sábàtà kankan bá nábì ẹ̀tọ́ ní pé sọ́lọ̀ náà kọ́ ló ní gbogbo ẹ̀ dápùpà tọ́lọ̀ sọ fún wàyí dárọ̀ ẹ̀yíta sàmọ̀rọ̀ ẹ̀yíta nà ẹ̀yíma sọ́lọ̀ sọ́lọ̀ náà kọ́ ló gbogbo ẹ̀ alákọ̀ọ́ ọmọ gbérú ọ̀rọ̀ wá gbangba níbi tí ó ń gbá òun ló ti máa rí à kò sáyé rẹ̀ mọ́lẹ̀ Yorùbá tẹ̀ wàláì kò sáyé rẹ̀ mọ́ eré kọ́ ni kí ni yà kó ń ṣeré yà ṣeré ọ̀rẹ́gbà ìṣeré ni kì í ṣeré tó bá ti sọ tó bá ti sọ báyìí náà ni tó bá ti mọ̀ dá nǹkan rú ẹsẹ̀kẹsẹ̀ àlàyé àwọn nǹkan ni ó mọ̀ wá kò sáyé wù ní ìhun mọ̀ tún ṣe Muhammad sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ tó sọ̀rọ̀ ìfún wa ẹ̀yẹ̀ tó sọ ìhun wọn náà tó mú ìhun náà

ọlọ́run kàmí kọ́ máa jẹ́ lọ ah, ọlọ́run inú wá dùn ṣé gbogbo ń dá ṣe òpé gbà ah, ọlọ́run ọ̀sẹ̀ inú wá dùn kí ló dùkù mọ́ ọlọ́run lè mi ọlọ́run tó ní kinní kan pẹ́ bá tó lé inú yóò tún dùn sí ah, ìrẹ́ ọlọ́run kí wá tún nìyí o ìjọ náà àkókò náà wákàtí náà ọlọ́run ọgbọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá sí dàda rẹ̀ kúrò lójú ara rẹ̀ ọlọ́run bá sí báyìí àwa ọlọ́run ọba ti rí gẹ́lẹ́ wọ́n ní rírí tá rí ọlọ́run báyìí inú àwọn ọmọ àlùjánnà yóò wá dùn débi pé kò sí nǹkan míì tá ti ń rí nù gbàdọ̀ àlùjánnà tí ó dùn ọwọ́ tó rù yóò nì yóò tí ó dùn fọwọ́ tó rù yóò nì kí lọ́mọ adára rẹ̀ láàmú sí àlùjánnà nù alágbà Muhammad sallallahu alaihi wasallam ó ní àlùjánnà olódò kan náà bẹ́ẹ̀ wọ́n máa ń pè yóò ní Rayyan ẹnìkan kò ní mú nígbà àwọn gbàwẹ̀ gbàwẹ̀ olúwa anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní tán bá ilé mu gẹ̀ẹ́kan nínú omi ní wọn àtúgbẹ̀gbẹ̀ mọ́ láyé láyé àwọn gbàwẹ̀ gbàwẹ̀ náà ní èèyàn ọmọ ìyá mi èèyàn ọmọ ìyá mi nínú Islam ẹ dákun ẹ má jẹ́ nìkan kó da nǹkan máa lójú ìtàn tán ti ń sọ látijọ́ ilẹ̀ Yorùbá yìí ìtàn lò lálàáfíà àwọn bàbá wa náà náà sọ ilẹ̀ Yorùbá àwa tí wọ́n ń ṣàtúnṣe rẹ̀ ọjọ́ ti pẹ́ àwa náà lè ṣe ká mọ́ sọ alùsùnà kan ní kí ẹ̀rọ gbọ́ àti àwọn alùsùnà ẹ mọ̀ ní wọ́n yé sọ̀rọ̀ níbẹ̀ tí wọ́n bá sọ báyìí wọ́n fẹ́ kọ̀ọ̀dẹ́kì àwọn bàbá ni àmọ́ ń tọ́ka àwa ti ń sọ àtúnṣe làwa ti ń ṣe àmọ́jọ́ táwọn ilé ìgbà bẹ́ẹ̀ gbé ń wà á mọ́ láwọn bá sí àwọn àgbàlagbà jẹ́ ìwọ dé nìsín ọní ìmọ̀ ló fẹjú ìmọ̀ ló gbààyè ìmọ̀ ló dọ́lá ìmọ̀ ló dọ́là ojú mọ́ ti là tó fọ́ a sọ ní táwọn bàbá ò bá sọ túbọ̀ rẹ̀ nú o ní táwọn bàbá bá sọ kó kò lọ lè sọ ọ lè yí ní táwọn bàbá bá sọ padà àhàlálò ńlá kàwá àwọn múná àlẹ́ iná yóò wá máa já láàlí kí wọ́n tako àbákàbálì kó wá di àrámù fáwa yóò jẹ́ àláàlé kí o tako mọ̀lánà Sheikh Adam rahimahullah kó wá máa di haramu fáwa àtọ́rí tó ṣe ìbáhà pé ìwọ lè ṣe research kan wá rí pé nǹkan tí bàbá kàmálì àbí bàbá ládámọ̀ àbí bàbá lámúnígun àbí bàbá níkíní kan ipe tí wọ́n dúró lé lórí yóò kọ̀rẹ́kì tí wọ́n rò pé mọ̀ ló fẹjú débẹ̀ ìmọ̀ náà ló fẹjú débẹ̀ fáwa náà o so láti ní ẹnìkankan ò gbọ́dọ̀ sọ pé ẹnìkankan bá ṣe àwọn àgbàlagbà jẹ́ mọ́ báyìí ẹni bá ilé ti pé ẹ̀rì sọ pé ilé tèkéte ni ọ́ <laughs> ilé tèkéte ni ọ́ karamba ni ọ́ òpùrọ́ ni ọ́ alátẹnujẹ sì ni ọ́ tí torí tó ọbẹ̀ jẹ ló ti wá dà láàlí torí pé ńgbà tí àbára àbúrò ẹja alátẹnujẹ yóò mọ sọ báyìí lọ́dọ̀ Muawiya yóò sọ báyìí lọ́dọ̀ Àlí tó bẹ̀rẹ̀ ní ìlànà nìsín tí wọ́n kọ́ alátẹnujẹ táwa bá sọ yóò di àrámù tí wọ́n bá sọ yóò di pé ìmọ̀ ló fẹjú ìmọ̀ tó fẹjú ń bẹ̀rùn ló fẹjú yàyín náà ìmọ̀ tó bá gba kẹ́nìkan lè tako bàbá kan lórí nǹkan tó ń ṣẹ̀ṣẹ̀ ń rí káwa náà bá rí míì ta tako bàbá mọ̀ pé tiwa ní àìlójútì mọ̀ pé tiwa láìlẹ́kọ̀ọ́ mọ̀ pé tiwa ní àwọn ọmọ tán fẹ́ ba sí àwọn àgbàlagbà jẹ́ mọ̀ pé tiwa láwọn ọmọ tán fẹ́ dànka àwọn àgbàlagbà rú orúkọ tí wọ́n ń pè tiẹ̀ pé mọ̀ ló fẹjú ìmọ̀ náà Eh, ọlá pé ńgbà mo gbọ́ pé kò tún wá ṣèṣì ọ̀rọ̀ òun náà ló jẹ́ kí yóò bọ́ta wá ṣe èsì ọ̀rọ̀ eh, ẹ má bínú torí Allah subhanahu wa ta'ala ìrìn àjò ní tí ń bọ̀ kódà ó ti rẹ̀ ní kọjá èdè kẹfù ó sì tún ní ìrìn àjò eh, ní ìlànà ọ̀la bí sọ ìwọ mi náà lè bọ́ta kọ fẹ́ takò mí ìwọ tí mo lè mọ́ ráyè lọ́la òtórí mi eh, mo lè mọ́ ráyè lọ́la àmọ́ insha Allah ta'ala ibi tí ń lọ wọ̀n ní ọ̀nà sọ pé yẹ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ èyí ọ̀rọ̀ sọ bẹ̀rẹ̀ wọ́n rí pé títì ní tí ń sọ léyìn nìsín Allah subhanahu wa ta'ala tó mẹ́ta àṣẹ lọ́wọ́ fẹ́ ìtọ́ kan wa àwa tó ń bẹ̀rẹ̀ ọ̀lẹ́ kan sí ẹgbẹ̀rún Allah subhanahu wa ta'ala ìmọ̀lẹ̀ wa karami wa ìlẹ̀ wa fọ́lẹ̀ dákun ṣubu riasa ṣubu asuma gbogbo adákùn kún ti ṣàdánwò fún wa gbogbo tábà máa rán bí ọ̀rọ̀ yìí ọlọ́mọṣà àti ọmọṣẹ́ lédè tìlú Allah subhanahu wa ta'ala kámọ́bínú àwọn ibi tí mo dúró sí ìmọ̀ ti fẹ́ wọn disturb àwọn èèyàn Assalamu alaikum warahmatullahi wabarakatuh